وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته nítẹ̀síwájú àlàyé ọ̀rọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú Al-Qur'an Al-Karim سورة إبراهيم إبراهيم النبي إبراهيم عليه الصلاة والسلام أشعل يلقى مقاصد السورة àwọn kan tí sóra yìí tí wọ́n eléyìí tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tó sọ̀rọ̀ lérí léyìn olókùn pọ̀ inú sóra yìí aṣàlàyé fún wa wípé onáà ní bàyánì wọ̀n ní ìfàtí rusuli وحرصهم على إخراج الناس من ظلمات الشرك إلى نور ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tó wá nínú súrà tá a fẹ́ máa tún yìí ó dá lérí ojúṣe àti iṣẹ́ pàtàkì tọ́lọ́ ń gbélé àwọn òjíṣẹ́ rẹ̀ lọ́wọ́ níbi ìmọ̀ mú àwọn ènìyàn jáde kúrò níbi òkùnkùn ìṣẹ́bọ lọ síbi ìmọ́lẹ̀ ìmọ́lọ́nlọ́kan ṣoṣo. في مقابل إعراض أقوامهم àti ìhà táwọn dára wọn sí tí wọ́n kọ sí wọn èyí ni ìhà àtakò ọlọ́wọ́ bá ń sọ ilé sallallahu alayhi wa sallam àwọn kan bẹ wọ́n ti ṣáájú rẹ̀ ní àwọn ànábì ọlọ́run táwọn ìjọ wọn náà fún wọn lọ wọ̀tàwá ṣùgbọ́n ẹni ló bọ̀ ìmí àti láti fi ẹsẹ̀ ìyẹ́lúyà nílẹ̀ fáwọn alákòóso àwọn wọ̀nyí ní ìdójáde gẹ́gẹ́ bí mọ̀kọ́sílù sóra nínú ayà sóra tí a fẹ́ wọlé ní ẹni sóra sí Ibrahim أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم àwọn àlùfòrófò ìmọ̀kọ́tọ́ à tọ́lọ́fíṣà àwọn ọmọ ti bẹ̀rẹ̀ àwọn sówà kan nínú àlùfòránì àní alif lam mim onímẹ́ta mẹ́ta báyẹ̀ ń bẹ onímẹ́sù méjì ń bẹ ẹlẹ́yọ̀kọ̀ọ̀kan ń bẹ irú rẹ̀ ní sọ́ọ̀tì ẹlẹ́yọ̀kan ní nọ́ọ̀mù ẹlẹ́yọkọ̀ kan nìyẹn ojú méjì méjì ń bẹ àmì tọ́ha tọ́sí ojú mẹ́ta mẹ́ta ń bẹ àwọn ọ̀kan nínú àwọn ìran ojú mẹ́ta mẹ́ta onáyẹ alìsìláàmọ́ a ti sọ̀rọ̀ nípa láwọn olùmọ̀ tẹ̀síìrì tí wọ́n sọ nípa ìtumọ̀ àwọn àìfẹ̀rọ́fù mọ̀kọ́tọ́ à lẹ́gbẹ̀ àti sọ níbẹ̀rẹ̀ súrọ̀tù ráàdì bá ní ká fòkà ìdánilẹ̀ òmìnira ìkàlẹ̀ tó tó dánilẹ̀ àtàmìnà gbólómà ti ìlànà lórí ìdíni rọ̀bẹ̀ ọlọ́pàá ní kìtàbùn ọlọ́wọ́ bá dojú ọ̀rọ̀ yìí kọ àádọ́wà Muhammad sallallahu alaihi wa sallam ayé kitabun anzalnahu ilayka ayyuhar rasul ife ìwé tẹ ẹgbẹ́ tó wá nílẹ̀ ń kàì àbọ̀rọ̀ tí a ń ké fún àwọn ọlọ́run ọba aṣọ kalẹ̀ fún rẹ̀ ànẹ́bì. Ìjú pàtàkì ká wọ́n sọ Alùkùránì kalẹ̀, ó náà ìgbígbó látara Alùkùránì nílé ànẹ́bì sallallahu alaihi wa sallam tó sì lè máa máwọn ènìyàn jáde kúrò nínú òkùnkùn ẹbọ, kúrò nínú òkùnkùn àìmàká kúrò níbi òkùnkùn ìkọtọlọ́run lóòtù máa fún ọwọ́nú ìmọ́lẹ̀ ìmọ́lọ́run lọ́pọ̀ soso ìmọ́lẹ̀ ìmọ̀ ìmọ́lẹ̀ ọ̀nà àmà ajẹ́ wípé olórí iṣẹ́ ṣe nínú ayé wa èyí òkúdọ̀ kí kó tún wá yà lẹ́yìn kó tó bá kùránì fẹ́ mọ jáde níbi ìjókòó lọ síbi ìjọ lọ́gbọ́n ni ẹ̀rọ gbọ́dọ̀ kí àkùránì ló ń ṣe wà nínú àkùránì ó sì yé ohun kẹ́ẹ̀tún wá níbi ẹbọ àkùránì fẹ́ mú yẹn jáde níbi òkùnkùn ẹbọ lọ síbi ìmọ́lẹ̀ ìmọ̀lọ́run ṣoṣo aláwọ̀ bá ní àkùránì ta fún

láti lè mú àwọn ènìyàn jáde kúrò nínú òkùnkùn ẹbọ àṣírí ẹbọ òkùnkùn ní lọ́dọ̀ ọlọ́run àìkófò ìkọlù ọlọ́run òkùnkùn ní lọ́dọ̀ ọlọ́run àgbọ̀láàlà àmì òkùnkùn ní lọ́dọ̀ ọlọ́run àìjáhàlì kéèyàn ó yọ aláìmọ̀kan òkùnkùn ní lọ́dọọdún gbogbo òkùnkùn àti gbogbo ọ̀nà tó kùnkùn pín sí níra kùránì bẹ́ẹ̀ mú wa kúrò níbẹ̀ láti pàṣẹ àdébọ̀wá muhammadu sallallahu alaihi wa sallam ìlànà Ayé nígbà ti ó fẹ́ mú wa lọ síbi ìmọ́lẹ̀ àlìmáàlì torí pé ìmáàlì ìmọ́lẹ̀ ni wàlẹ̀ẹ́lì ìmọ̀ ìmọ́lẹ̀ ni wàlìdáyà ọ̀nà ọmọ sí ìlànà tó tọ́ yàtọ̀ sí tí ó tọ́ ìmọ́lẹ̀ ni gbogbo àwọn olùkọ́ta kakalẹ̀ náà ni alùpùpù àmì bẹ́ẹ̀ ṣe ní ògbésí ayé gbogbo olùkùránì fẹ́ ṣe inú ìgbésí ayé gbogbo ẹ̀ tó bá fẹ́ sí gbọ́rọ̀ ọ̀yọ́ tó ṣe àlùkùránì olùkùránì fẹ́ ṣe inú ìgbésí gbogbo ayé lè tó kúrú dáná ẹ̀dá mi náà kó lùmọ́ ìdílé nínú ìdílé nira bẹ́ẹ̀. Aláwọ̀ bá ní ìrìnlẹ̀ àtẹ́bí ó mọ ọmọ ìrìn jáde látara àlùkùránì kúrò nínú òkùnkùn lọ sí ìmọ́lẹ̀ àmọ́ ò lè dáfẹ́ nìkan mọ́nà ò sì lè dáfẹ́ nìkan kúrò nínú ìṣìnà bẹ́ẹ̀ sì ni ò lè dáfẹ́ nìkan kúrò nínú fífọ́dọ̀ ọlọ́run àyàfi pẹ̀lú ìrọ̀ndọ̀ ọlọ́run ọba ayé náà ni kò sẹ́nìkan tó lè jáde

lọ sí ojú ọ̀nà ojú ọ̀nà wo ojú ọ̀nà ọlọ́run ọba aziz ọba tó ga ju gbogbo tí ń ga lọ ọba adébò orí ọba oníyì alhamid ọba ẹlẹ́yìn òǹlọ́lọ́ ojú ọ̀nà ọlọ́run ọba tá sọ yìí ó ní bínú islam ọ̀nà kan ṣoṣo tọ́lọ́run kalẹ̀ tó dá àlùjẹ́ náà islam lọ́lọ́run ọ̀nà tó máa gbọ́ wọn jí látara alukur'an òun náà ni ojú ọ̀nà alìsílám alukur'an yẹ́dìrú ilẹ̀ islam alukur'an ń pèsè lọ sójú ọ̀nà islam èèyàn ọmọ islam látara pé ìlọ́gbọ́ alukur'an kìí ṣe pé yàrá ìkáwọn èèyàn ṣe ìlú jẹ́ islam kí lọ́lọ́ ń pè islam nínú alukur'an òun islam. islam kí lọ́la ń pè ní islam nínú súnà àmẹ́wà muhammad sallallahu alaihi wa sallam ní jẹ́ islam orúkọ tọ́lọ̀ wọn bá ṣe dá wa ó fọ́ wa káàkiri ayé mi kó wa ló láṣà kó wa ló ní ṣe sí àwọn àṣà àwọn èèyàn mí bẹ tó ti rọ́pọ̀ mẹ́sìn táwa mọ òrùpa rẹ̀ ní ìdí nìyẹn tó fi jẹ́kọ̀ gbogbo ẹ tó bá ti mọ islam bó ṣe rí káwa lọ sínú alukur'an ẹni tó bá mọ̀ islam bó ṣe jẹ́ káwà lọ sínú súnnà kì í ṣe ìṣesí àwọn èèyàn láàbí máa ma bí islam ṣe jẹ́ lọ́lọ́wọ́ bá ìṣe ilẹ̀ nínú ààrẹ ọlọ́wọ́ bá ń kíjà tó ní àárín ilẹ̀ kàìjọkùnrin lẹ́yìn náà gàmìnà gbólúbá ti ìlànà ìdáhùn أرسلنا إليك لتخرج من النور لنخرج الناس من الظلمات النور بإذن ربهم بإذن ربهم إلى صراط العزيز الحميد Ara ìjẹ́ mọ́yọ̀ wa wípé gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run, pàápàá jùlọ àrẹ́gbọ́wà Muhammad sallallahu alaihi wa sallam, ìjẹ́ tọ́lọ́wọ́n bá fún, ó náà ní kó máa pè wá kúrò nínú òkun lọ síbi ìmálẹ̀ iṣẹ́ Al-Qur'an tó wá ṣe láyé iṣẹ́ tàbí Muhammad sallallahu alaihi wasallam tó wá ṣe nìyẹn gbogbo ta bá ti ń pè ní súnà ìmálẹ̀ ni gbogbo ta bá ti ń pè ní ìmọ̀ ẹ̀sìn ìmálẹ̀ ni ibi tí mọ́lẹ̀ wà ní gbogbo ẹnikẹ́ni táwọn nǹkan yí bá ti pa sófin ní ìgbésí ayé inú òkùnkùn ló wà kódà kó taná sínú ilé kódà kó gbé bọ́ọ̀bù kàtíwájú orí báyìí tí bí rìn kiri fàwọ́ fi tọ̀lá àwọn fi gbòrìmà irú ẹni bẹ́ẹ̀ inú òkùnkùn ló wà ọlọ́wọ́ alágbàdì ń pèsè láti máa wọn ẹ̀jáde nínú òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ pẹ̀lú ìrọ̀tọ́ ọlọ́run pẹ̀lú ọjọ́ aláwọ̀ ọba náà ni àdójú olùjáfẹ́ ní kankan mọ̀nà fúnra ẹ̀. láàbùlọ̀ ọmọ tuntun pẹ́pọ́ lọ́wọ́ èyí tó ṣe fún wa yá má lórí ó wọ ọlọ́run ló lámọ̀nà bó bá wọ ọlọ́run mùsùlùmí lè fi ní lọ́mọ téèyàn sì mọ́ tara àwọn òbí ẹni bẹ̀sílámù bó bá wọ ọlọ́run olùmẹ̀ẹ̀sìn ó lè fi ní lọ́mọ téèyàn ó sì ṣe tiẹ̀ lọ́tọ̀ àánú ọlọ́run ọba ló lè wa bá ìkẹ́ rẹ̀ ló sì kò lérí wa látara pé a jẹ́ mùsùlùmí ìyọ̀dọ̀ ọlọ́run ọba lèyàn ti jẹ́ mùsùlùmí àánú ọlọ́run ọba lèyàn ti máa ń bẹ lérí Islam ọlọ́run ọba wá ní ìbíta níkàlẹ́ tí o máa pè wá lọ ibi ìmọ́lẹ̀ náà ìlà sírọ̀ ti láàbìn ní ọlọ́pùsà fi ti islam sọ́dọ̀ ara rẹ̀ olójú ọ̀nà òun ni ṣọ́ọ̀t ìmáàna sọ̀rí al-aziz ọlọ́wọ́ba al-ghali alẹ́rí láyógúlàm ọba ajéborí tí ó tẹ́lẹ̀ lẹ́ra tó lè borí ẹni al-aziz al-hamid ọba tẹ́yìn ó máa jẹ́ kí ẹni tí kú lè ṣẹlẹ̀ níbi gbogbo nǹkan وويل للكافرين من عذاب شديد àwọn ọba ní ojú àmì ọlọ́wọ̀n ọba dá ń sọ aláàrí kò fíbọ̀ kò wá ní aláàrù bẹ́ẹ̀sì gbogbo orúkọ tó bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ìdájọ́ rẹ̀ arọ́fùrù ni mútàdá gbogbo orúkọ tó bá bẹ̀rẹ̀ president ní èdè lárúbáwá dọ́mà ní mọ́gbà láti máa ń pè ní mọ́gbà ṣùgbọ́n tá a bá wọ ara aláì ajẹ́ wípé ó so papọ̀ mọ́ títí ń bọ̀ lókè bí tí ní rọ́pì ní ìlàṣọ́rọ́tì àdíìsì alàmì ìláì torí pé ìláyẹ sirọ́ọ̀sì aziz mùdọ́kù ni ẹ mùdọ́kù ilẹ̀ al'azizi al'amiki aláì gbogbo ń ta kàkàlẹ̀ orúkọ ọlọ́run ọba ni ojú ọ̀nà ọlọ́run ọba ẹni ní islam sirọ́ọ̀sì al'aziz sirọ́ọ̀sì al'amik sirọ́ọ̀sì aláì ojú ọ̀nà islam jẹ́ ẹ̀rí ni ti sọ́dọ̀ rẹ̀

ولقد لا صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الارض صراط العزيز الحميد الله الذي له ما في السماوات وما في الارض àní ìsìláàmù yí ojú ọ̀nà ọlọ́run ọba adébórí ni ọba ẹ̀yìn ni ó náà ni allah ọlọ́run ọba ló ní ìsìláàmù ojú ọ̀nà rẹ̀ ni Aláwò ọlọ́wọ́ bá tó ṣe pé á lẹ́rí ilẹ̀ àwọn máa fi sáàmà wá tí wọ́n máa fi àrùn. Aláwọ̀ bá tó ṣe rí pé gbogbo tí ń bẹ nínú sáàmà látá àti sáàmà lẹ́nà fúnra ara rẹ̀ òun ló ní wọ́n máa fi àrùn. Ìjẹ́ bẹ lórí ilẹ̀. àti tí bẹ nínú ilẹ̀ àti ilẹ̀ gángan fúnra rẹ̀ ọlọ́wọ́ ọba ló ní. ọlọ́run ọba wà wàwá inú ìgbésì títà ọlọ́run ìbínú ọlọ́run ìparun àti ìparí kékeré kó máa jẹ́ ti gbogbo àwọn tí wọ́n kọ́ tọ́lọ́run. ìgbà tí wọ́n bá bá ara wọn nínú ìyà tó ṣe kókó ariwo ẹgbẹ́ ni ó bẹ̀rù wọn ariwo ìgbẹ́jìnà títọ́ aláhun ni ó bẹ̀rù wọn ìtumọ̀ wáyélú nìyẹn àwọn akónímọ̀ tẹ̀sí wọ́n tún ní wáyélú ààyè kan nínú náà jahannam àlẹ́bí èyí tó ṣe wípé bílá iná ìjà anẹ́bàtà tún máa ń tọrọ kọ́lọ̀n kó sọ̀rọ̀ níbi àyè náà níbi tó lágbára dé ọlọ́wọ̀n bá wá ní ààyè yìí níbi ìyá èyí tó ṣe ní ó máa jẹ́ ti àwọn olè kàfìrín gbogbo àwọn tí wọ́n bá ń tọrọ wọn bá ń lẹ̀ tí wọ́n pàájì lọ́dọ̀ ìṣàlà wọn máa ṣe gbogbo àwọn tí wọ́n gbọ́rọ̀ ọlọ́run tí wọ́n kọ̀ sí ikú sí gbogbo àwọn tí wọ́n ta ìmọ̀ olùsọ́lọ tí wọ́n dọwọ́ pọ̀ olọ́lọ́wọ́n ọba mẹ́lẹ̀ ọlọ́wọ́n bá ní wọ́n wáyé lórí káfíìrì nàmì àdáàbìn ṣẹ́lì rẹ̀ kí ni tí bọ́rọ̀ ọlọ́run bá ní aláìlẹ́bí lẹ́wọ́n bá fi sàmẹ́wájọ́ máa ń lọ ọlọ́run ṣèbọ́lá wọn bá yìí náà lẹni tó ní gbogbo tí ń bẹ ní sánmà pátá àti sánmà nẹ́nà gbogbo tí ń bẹ lórí ilẹ̀ àdínú ilẹ̀ àti ilẹ̀ dandan fún rẹ̀ kí ló dúkù náà tẹ́ ẹ̀ bá wá sí òun tó wá ti pọ́kàn nínú nǹkan tó ti fún lòun ní ilẹ̀ tó wá ń jọ́sìn fún wàwá ilé orí káàkiri náà ní àbẹ́rin tó ti kọ́rọ̀ ló tẹ̀lé nìyẹn torí pé ẹ̀ níláwùjáre níwájú ọlọ́run bọ́bá ìtàgó ló ń sìn ọlọ́run ẹ kò ṣàgó wá ṣàgó yóò sọ wípé à yẹ̀tàbá rà yọ fọwọ́ bọ́sẹ̀ tó ọlọ́run sára wọn gbọ́dá ìwò ni wọ́n sùn ògúnì ògúnì ògún ya yẹ̀tàbá ráwù ó ní ọkọ̀ ọkọ̀ṣẹ̀ fẹ́ owó òjò bẹ́ẹ̀ kódà níbi ẹ̀yìn sá ọmọ Mariam alẹ́ tó wà sẹ́lẹ̀ ọlọ́run á pè àhántà kúlùtà lẹ́nẹ́ẹ̀sì ìtẹ̀fìdúní wà úmíyà ìlàáyé ìdúnilá ọlọ́rí àpẹ ìzọ ọmọ mariam tó wọ ló ń sọ pé káwọn tó mú ọ lọ́dọ̀ òwò àjíyẹ́ tí wọ́n máa jọ́sùn lẹ́yìn ìjọ ọlọ́run bí ìjá lẹ́bí ìjọ ọkọ̀ yóò ká àdábẹ̀ ní sáláyà èmi nípò fún ọ̀dọ̀ ọlọ́wọ́ bá mi tó bẹ́ẹ̀ mi ò tó bẹ́ẹ̀ mi ò tó láti máa sọ pé káwọn èèyàn máa pẹ̀lú mi tí lẹ́tọ̀ọ́ sí mi kí n jọ lọ mi lẹ́tọ̀ọ́ sí jọ sí kankan mi lẹ́tọ̀ọ́ sí anábì ní sọ ọmọ Mariam yóò sọ bẹ́ẹ̀ níwájú Ọlọ́run Bọ́bá lè ṣe pé mo sọ bẹ́ẹ̀ fún wọn lóòótọ́ tèbí ọlọ́wọ́ bá kúkú máa. Òkúkú máa jí ń bẹ nínú páyà mi, o máa jí mo sọ ọmọ tí ń sọ. Èmi ò sì máa jí ń bẹ nínú ìmọ̀ rẹ̀ ọlọ́wọ́ bá ìsìbáàtù nọ́ọ̀sù lèlá ọlọ́wọ́ bá tẹ ìsìbáàtù nọ́ọ̀sù fúnra rẹ̀ àfọ́ àwọn ṣẹ́fì àbúrú tèmíyà wọ́n ní gbogbo ìdá bá ti ní nọ́ọ̀sù fọ́lọ́ ó ń tọ́ka sí ìbáàtùhù al-muqaddas ní pápápá ọlọ́run gbẹ̀gbẹ̀ nọ́ọ̀sù ó ń bẹ́ẹ̀ mo máa ń tí bẹ̀rẹ̀ mi ní wà láà ààrẹ ilé o máa ń tí bẹ nínú mọ̀rẹ̀ ọlọ́nú pápápá rẹ tó mọ̀ kò lé mi Bọ́lọ̀n bá lè pé àrẹ́bìnrin sá ọmọ Mẹ́ríàmà lẹ́bí ọlọ́run òjíṣẹ́ ọlọ́run àyú ọlọ́run ẹ̀sà nínú àwọn ànábì ọlọ́run látara páwọn èèyàn gbé lọ́lọ́run agbọ́nkò lọ́mọ ọlọ́run agbọ́nkò tó bá kejì ọlọ́run yóò rújọ́ lórí ẹ̀ àwọn ń bèèrè ìgbàṣẹ́ Ṣàngó a ń bèèrè ìgbàṣẹ́ Ògún a ń bèèrè ìgbàṣẹ́ Ọya a ń bèèrè ìgbàṣẹ́ Ọ̀rúnmìlà àti gbogbo àwọn ìsànmí ìtàwọn ìsànfisípò ọlọ́run torí pọ́lọ̀ wọn bá ní aláàrí lẹ́rí láhùn máa fi sábà wá àti wà máa fi láàárọ̀. ọlọ́wọ́n ọba tó ní ìsìláàmù yìí tẹ́bọ́ náà ẹ̀rọba tó ní gbogbo tí ń bẹ nínú sẹ́mà pátá láìjọ kankan àwọn mẹ̀lẹ́kà ni àbáwọn ẹ̀dá ni òun lòun ni gbogbo wọn abẹ́ òun ni wọ́n wà òun wọ́n sìn bákan náà ìwọ̀n tí ń bẹ lórí ilẹ̀ pátá àti ilẹ̀ gángan fúnra ẹ̀ inú ọlọ́wọ́n bá ní mo ní gbogbo èmi mo dáhùn èmi mo dárí wọn èmi ni mo létò lẹ́yìn gbogbo wọn. ọlọ́wọ́n ọba ní ìgbé oró ìgbé ìgbé jìnnà síjọ ọlọ́run ìgbé ìgbà tìmọ̀tìmọ̀ wáyé yóò máa gba ẹnu gbogbo àwọn tí wọ́n kọjọ lọ níjọ́ lẹ́yìn nínú àdá ìṣẹ́ yìí. Yìí ṣe pé inú wọn ló dùn tí wọ́n tún máa pariwo wá inú ìyà ní òdé bẹ̀rẹ̀. Mínú àdá ìṣẹ́ yìí nígbàtá bá rí ìyà tó lágbára ó pariwo ó pàdé pé kọ̀sẹ̀ ọlọ́mọsí wà lálọ́rùn mọ̀tọ́ jàmáà gbogbo ìpò la tún ṣe fẹ́ ọlọ́kún sàrẹ̀ mọ́ kí ọdún máa gbọ́ báyìí kó lòlùmọ́ fẹ́ bí ma kó lọ ìlú òsà kó lòlùmọ́ fẹ́ lówó kó tún ṣẹ́ òrùsà fún kó lòlùmọ́ fẹ́ nípò fẹ́ di gọ́ọ̀nà àbọ̀ fẹ́ di president kó forí kalẹ̀ mẹ́rin jàmáà tẹ́yà tún lè máa gbọ́ báyìí kẹ́ẹ̀ tún wá ní ẹ ẹ wájú ilẹ̀ borí kánáà ti àbíkọ́ ọwọ́ sí ẹgbẹ́ àwọn láti lówó ọlọ́run ti sọ tiẹ̀ ó sì sọ tó yé tó bá àmà ọlọ́run ò ní gbà fẹ́nikẹ́ni tó bá tán lórí ẹbọ ọlọ́run ò ní gbà fẹ́nikẹ́ni tó bá tán lórí ìkọtọlọ lọ́lọ́run bá fi ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú kábà wa kábà gbogbo

a máa lù fi ìlú àgbọ́láàbù akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n kì í ṣe tọ́láàbù nìkan ní máa lù fi a tún máa lù fi ìlú àlùmùbálágà a máa lù fi ìlú àlùmùbálágà kéèyàn ó ṣe nǹkan láti ju púpọ̀ ọlọ́run ọba ní alẹ́bí na àwọn náà ni àwọn tí wọ́n nífẹ̀ẹ́ púpọ̀ ayé ju ọ̀run lọ yẹ̀ntàlìbúnà ìfìrúnà wọ́n gbé ọlá fáyé ju ọ̀run lọ ọlọ́wọ́ bá sí àwọn èèyàn bẹ́ẹ̀ mọ́ zumatu tàbírí agbó àwọn bìbí torí gbogbo ẹni tí ó ọ̀run òní pẹ̀lú ọlọ́run kò ní mẹ́ni ọ̀run ni gbogbo ẹni tó mọ̀ ya pa àṣẹ ọlọ́run tó kọ̀tọ̀ lọ ayé òtòbí lẹ́ni rẹ̀ jọ ọ̀run lọ ni ìjésù kọ́ kọ́kọ́ mọ́ ẹsẹ̀ nìyẹn lóṣù bá fẹ́ bá ẹ̀yàn ń jẹ́jẹ́ tányányá yóò gbé ayé tóbi nínú ẹ̀mí ẹ̀ jọ ọ̀run lọ báyìí bá ti wá tóbi nínú ẹ̀ jọ ọ̀run lọ gbogbo ìyapa àṣẹ ọlọ́run ọba adìrọ̀rùn torí kò ní máa ronú àlùkè ámà ṣùgbọ́n gbogbo ẹni tí bá ti ń ronú àkèyámọ̀ kó tó gbé ìgbésẹ̀ kankan kó tó ṣe kankan àmì pé ìmọ̀lì wà láyé àmì pé èèyàn fẹ́ rọ ọlọ́run á ah, tí mo mọ̀ bẹ́ẹ̀ ṣe ìgbà yìí ìjọba àkèyámọ̀ nǹkan àmì ìmọ̀lì nìyẹn ṣùgbọ́n tí ṣùgbọ́n ti rí iṣẹ́ yẹn ṣe tí ò jọ máa ronú bẹ́ẹ̀ ẹni tí ń pààyàn òun ò ní ronú bá ìkẹyàmọ̀ yọ́gàbá ní òkè náà tó lọ yìí kìdínámì òun ò ní ronú àkíyàmù òun ò ní ronú àkíyàmù gbogbo àwọn nǹkan wọ̀nyí àmì kúfùrù òmìnira kéèyàn kálkìyàmù mọ́ pàtàkì lẹ́nu èèyàn báàkì àmà bá pàtàkì lẹ́nu èèyàn èèyàn ó máa kíyèsí ìwọ ọlọ́run lérí èèyàn èèyàn ó máa kíyèsí ìwọ àwọn aládùúgbò ẹni èèyàn ó kíyèsí ìwọ ìyàwó lórí èèyàn ìyàwó pèsè wọ ọkọ lérí ẹ̀ tó pàṣẹ àmọ̀ ń bàbá wa rẹ̀rù ọlọ́wọ́n bá ní àwọn bèbè rí nínú kàzọ́ ìsùn wọn nínú àṣeyọrí tẹ́sù wọ́n ní yúùsìrú ní àyájá dúnìyà wọ́n máa fi àmìnà ilimin dàílin alàlàáfíratí wọ́n máa fi àmìnà ilimin dàílin wọ́n agbọ́lá fáyé nínú ọ̀rọ̀ wọ́n agbọ́lá fáyé nínú èrò wọ́n agbọ́lá fáyé nínú ìṣesí tẹ́lẹ̀ bá ń sọ ìlọ ẹ̀rọ ọ̀rọ̀ lọ́mọdé ó yà ta lọ lọ́bọ̀ọ́ ayé là kọ́ ṣe ọgbọ́sọ̀ nínú ọ̀rọ̀ ẹ máa rí bẹ́ẹ̀ nínú ìròyìn wọn ẹ máa rí bẹ́ẹ̀ wọn àgbọ́ láfáyé lérí ara wọn wọn àgbọ́ láfáyé lérí dúkìá wọn ò ní ọjà kámbẹ̀ wọn àgbọ́ láfáyé lérí àwọn ọmọ wọn tí wọ́n rí ìwò nítọ̀ wọn lójú ọ̀nà ọlọ ayé ayé ilé kaní nínú ìṣesí àwọn kèfèrí ni bẹ́ẹ̀ sì ni gbogbo ohun tí ń jẹ́ ayé gan záìl ní tí ó padà wá náà ni wọn agbọ́ lápòjọ ọ̀run lọ àti gbogbo rẹ tọ́lọ̀ wọn bá kó sínú tọ̀run èyí tí ò ní tán wọn ò ní náà ní ẹ̀. ọlọ́wọ́ bá ní tí gbogbo àwọn táwọn bá fẹ́ fẹ́ràn ẹ̀tọ́ lọ ń jayé lọ bó lè jì dáyìn sísẹ̀mù ọ̀nà tí ó fi hànà ìwọ́jọ́ ọlọ́fẹ́ ṣètọ́lọ sísẹ̀m tẹ́ máa lò kò níbọ̀ láì medical students wọ́n máa ń jẹ́ fún oríra wọn wípé kò sí gender discrimination kò sí fọ́kùnrin nìwọ kò sí fọ́kùnrin nìwọ àtọkùnrin àtobìnrin dọ́gbọ̀dọ́gbọ̀ jẹ́ ó bẹ́ẹ̀ ni wọ́n máa ń lò àpapọ̀ pẹ̀lú ọkùnrin àtobìnrin ọkùnrin lè mú ìyàrá lé àwọn obìnrin náà mú ìyàrá lé wọ́n ti bẹ̀rẹ̀ kọ́dà àgbàmú ó jọmọ́ ṣe àfíṣìn bẹ́ẹ̀ni ẹ ti wá sọ̀rọ̀ yẹn mo ní in tó jọrú bẹ́ẹ̀ ó ṣẹlẹ̀ ní àsìkò tá wà ní ilé ẹ̀kọ́ ní Ahmadu University a wá kọ ìwé ránṣẹ́ sí ẹni tó jẹ́ dean College of Medicine mùsùlùmí ni àwọn ọmọ àyá wa lóbìnrin tí wọ́n ń lo hijab ìnira ń bá wọn bó làwọn ó ṣe fẹ́ jáde nínú ilé táwọn bá sílẹ̀kùn ọ̀gbọ̀n yàrá àwọn báyìí àwọn ọkùnrin ọmọ wọn kódà àwọn ọkùnrin nígbà ní wọn àwọn yàrá àwọn obìnrin gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn afojú ẹ̀sìn wo àwọn akọ ìlú ìgbàtẹ́ni yóò rí fly ó ní ó jẹ́ invite wọn ó ní bá a ti ń wò wọn mùsùlùmí gidi lọ òun sì ń kí òun ẹ̀sìn sì yóò àmọ́ ẹmọ́ fi mẹ́sìn wé ẹni kan èyí bá ń sọ yẹn ó lè work ní fíòdì mi ìgbọ̀n islamic studies ẹ̀lẹ́sẹ̀ fúrẹ́sì ṣùgbọ́n ìlànà ètò ìlera kò sí yàtọ̀ láàrin ọkùnrin àti obìnrin ẹnìkan lọ nàpíìsà tí sábà ń bára wọn ṣe sìnà nílò ní òòrùn àwọn is part of training ká má rí kọ́bìnrin má rí rẹ̀ sóbìnrin pẹ̀lú ọkùnrin kọ́kùnrin náà má rẹ̀ sọ́kùnrin tó àìsàn àmọ́lò jẹ̀má kìí ṣe ìyẹn dọ́kítọ̀ àmọ́ ètò sì sì ní ìbánu gbọ́ tí yàwó yàwó tí ń bá sùn tí ó lè kọ́kọ́ jáde àbẹ́tù ìyàwó rẹ̀ ìbí ìfẹ́ tó kó obìnrin lábẹ́rẹ́ orun tí ó sùn lẹ́jọ́ wọn bá sùn síbí ìyẹn ni wọ́n ọ̀rọ̀ yìí asọ́ lóní lẹ́tà dé wọn ò ká fún àwọn ẹni láti kọ lẹ́tà sí ẹni tó jẹ́ emir ọba zaria lọ́dún náà nígbà tó bá gbé ìyàn e nínú ònà tó pẹ̀lẹ́ borí bẹ́ẹ̀ so àwọn tí wọ́n jẹ́ èèyàn tí wọ́n lẹ́nu wọ́n wá dá sọ̀rọ̀ nínú ònà ara ká sẹpẹrẹtì ọkùnrin lọ́tọ̀ ọkùnrin lọ́tọ̀ so ní ìdíkàtẹ̀ bá sọ yẹn ṣùgbọ́n tó dáadé lójú ní gbogbo ariwo láwà pa wọn ó sì dápadà torí pé ẹ lọ kí èsì gbogbo ọ̀pọ̀lọpọ̀ yunifásitì ìbí ṣe máa ń rìn tọ́ba ti wà nígbà rí gbogbo àwọn ìlànà tí ò ní jẹ́ títọ̀ lọ ó rọrùn ní ó máa gbogbo tí ò ní jẹ́ títọ̀ lọ ó rọrùn káàyè ó pàtàkì ayé ó máa wà fún jésù tọlọ́run kò ní máa sáàyè fún ní ẹlẹ́mọ̀ inú sísẹ́mù tí àwọn yóò máa ويصدون عن سبيل الله ويصدون سبيل الله àwọn ò ní ṣe wọn ò sì ní fààyè gba ẹni tó bá fẹ́ ṣe wọ́n máa kọ́ ní wọn pẹ̀kọ́lá wọn máa lẹ́rẹ́ káfẹ́ máa lò já fún ìlú sàyè ẹwà gbóṣùn làákà ìpé tí fórí rẹ̀ ló fẹ́ kò sàyè rárá sàyè wọ̀yàsùdúnà ṣẹ́bí ńlá gbogbo ń dáwọn èèyàn lè fi tọ́ lọ́wọ́ bá ti wọ́n máa kọ́ di wọ́n lò tako constitution wọ́n lò tako àlàkalẹ̀ wọ́n lò tako doctrine wọ́n lò tako ethics bẹ́ẹ̀ sì lè dáńgbé kalẹ̀ yẹn ló tako nature tọ́lọ́wọ́ bá dáwà lé lórí nínú ìṣẹ̀ṣẹ̀ àwọn kèfè yìí ni kò wá fẹ́ níbi ṣe fi ìtàgé ẹ̀ṣẹ̀ kánú tọ́jọ́ lẹ́yìn wọ́n á ní

wọ́n ti gbé kalẹ̀ yẹn kí ni hikma tó ń bẹ ọgbọ́n wo ló ń bẹ níbi bí káàmà fún òsì ọwọ́ tàà fún tábà tàbí mọ̀kún ẹ̀wòlùdé bẹ́ẹ̀kì ni anẹ́sọ́lá àríwá alẹ́sọ́lá anẹ́bì ní ẹ má jẹun pẹ̀lú ọwọ́ òsì fa inna shaytana ya'kulu bishimali èsù ní fọwọ́ òsì jẹ́ sígbà tó lè náà ni wọ́n bá dà tọ́pọ̀ ìlànà ìṣẹ́ dàgbùn ní gbogbo nǹkan ẹwọ báwọn nọ́ọ̀sìs bí wọ́n ṣe ń múra nọ́ọ̀sì ògbúdọ̀ jókòó báyìí gbogbo ojú ẹlẹ́mọ̀ ẹ̀rọ àwọn àmọ̀ ìgbésọ̀ lẹ́sàn báyìí ìyẹn ṣe kó yẹn sínú wàhálà ẹ̀rọ obìnrin míì tó ti dàgbà tí ń bẹ nílé ọkọ abiṣẹ́kọ gbogbo ìlú ọmọ sílẹ̀ kí ni ìbáṣepọ̀ ìsídìí ilẹ̀ àti ìtọ́jú aláàrẹ̀ kí ni ìbáṣepọ̀ gbogbo àwọn ìlànà yẹn pátá èso ọmọ ayé síbẹ̀ ìwọ tó bá wá sọ pé ò fẹ́ ṣe bẹ́ẹ̀ ẹnu ìwọ̀nba ìjáàbù bíbí tí wọ́n gbà wọ́n láyè kí wọ́n máa lò àdìjòkò tó tán sírí tábò òtúkúdọ̀ bó dán wọ́n tún máa gbé mùsùlùmí lórí èyí níbo bí ìtọ́ bá di pé mùsùlùmí ó pọ̀ ẹ tó bá tó fẹ́ lò yẹn wọ́n sùn ní òsáyé àti òun bá dàgbà gbígbé àti bó ń bẹ nínú òfin pé a lè lò jáàbù ìjáàbù náà ti rí jáàbù yìí ẹni tó bẹ́ẹ̀ tí orílẹ̀-èdè bàbá tó bẹ́ẹ̀ sáà ẹwùn tí wọ́n sọ́dà èwo ni ká orílẹ̀-èdè bàbá kámọ̀wọ́ pátá ní káàmù àdáwò mọ̀sẹ̀lẹ́mù àdáwò tó kọjú jẹ́ nínú fìtínà ìdílé gbọ́dọ̀ máa bẹ̀rẹ̀ kí ẹ wá sọ ní fitna treatment wa àdáwò tó burú dáadáa ọkùnrin àti obìnrin ẹgbẹ́ ẹjọ́ máa fara yín ẹgbẹ́ ẹjọ́ máa máa fẹ́ bí ọ̀pọ̀lọ́ fọwọ́ lébà tó obìnrin ẹjọ́ máa fẹ́ báyìí ṣé màlẹ́kà ló wà pẹ̀lú níkà ọkùnrin awọ níkà obìnrin awọ níkà ẹgbẹ́ ìtàlẹ́ ara yín bẹ́ẹ̀ sílẹ̀ mara yín ìyàwó ẹnìkan nù wọn ní kó ṣe wà nínú òfin

inú báyẹ̀ àtàkùn àwọn inú ọkàn ìgbàgbọ́ wà inú ilé ìgbàgbọ́ ìgbàgbọ́ tí ò bá ti reflect nínú iṣẹ́ nínú ọ̀rọ̀ iṣẹ́ ìgbàgbọ́ lórí mẹ́nàjà alẹ́sùnà ìjọba àjìmáàlì káwọlùn wà fíìlùn àti kọ́ọ̀t níjẹba ọlọ́wọ́ bá ní jẹjẹ àwọn gbẹ̀ta bá ní kákẹrù bọ́bẹ̀rin ọjọ́ lọ ẹgbẹ́ ogbó títẹ̀ máyé pátá wọ́n fi tèṣù síbẹ̀ lóòrùn àti ẹgbẹ́ wá rẹ̀ sọ pé sọlọ́wọ́n balẹ̀ fẹ́ ṣe ẹwọ giant bank bó ti rárá mọ ẹni wọ́n ń bá ìgbìyànjú tí wọ́n ń ṣe èyí tí wọ́n ń fojú wọ́n rí òfin tí ń bẹ lórí giant bank kò sí lórí àwọn bá kú gbèsè bẹ́ẹ̀ lẹ́lẹ́ fẹ́ ṣe ṣẹ̀rí àná nígbà bá sun lẹ́lẹ̀ fún un. ìdí nìyẹn tó jẹ́ pé gbogbo ètò tí èèyàn giant níbi máa le wọ́n ṣe mú le fún wa nìyẹn torí pé ṣe tí wọ́n táàkì ṣe kan lè wà nílé oníwá bẹ́ẹ̀ sì ni àwọn náà jẹ́ yọ̀tọ̀ mú ẹjú o àwọn náà jẹ́ yọ̀tọ̀ mú ẹjú ṣùgbọ́n wọ́n kó wọn ní papá mọ́ra lọ́wọ́ sí bẹ́ẹ̀ ilẹ̀ lẹ́ẹ̀fẹ́ gbàgbà bí ìdè máa ń rí náà nìyẹn gbogbo ẹni bá ti ní tọ́lọ́ ìwé ṣe tọ́ bá padà wá jàjà ju olórí tọ́lọ́ tí ò ní dé títọ́ lọ́ọ̀ yẹn kó já sọ́ọ̀mù ẹ̀ bá mọ́ lọ́ọ̀ yóò dùgbẹ́ ó ọlọ́run yóò jù ọmọ ìjà sọ̀rọ̀ gbogbo ìjọ ìpè mí nira yẹn ìjẹ̀kùn ní ọmọ ìjà ọlọ́run wáyá tó dúnà sẹ́bí ìlà wọ́n ṣe dá láti máa kọjú àwọn èèyàn lójú ọ̀nà ọ̀lọ́ nínú ìlànà ẹ̀kọ́ ẹ̀wù tó ṣe ẹbí kéjẹ̀dà bó bá lọ fẹ́ ṣe dáadáa ìwọ nìkan lórí rẹ̀ ńlẹ̀ ẹ wo ọ̀rọ̀ nípa health ẹ̀wù tó ṣọ́dà ó fẹ́ ṣe medicine ó fẹ́ medical doctor ó fẹ́ di consultant ìrìn àjò tó rìn kọ́lọ̀ ọ̀la ó di nurse ó di matron ó di midwife ìrìn àjò tó là kọjá ìrìn àjò tó là kọjá ó kúkú bẹ̀rẹ̀ ọlọ́ ó gbúdọ̀ síra rẹ ní gẹ́gẹ́ bí obìnrin tó ṣe wípé anytime táwọn ẹ̀fáfẹ́ bọ́wọ́ tẹ ewu tó wù wọ́n lára rẹ kọ́ free bó ṣe gbúdọ̀ mìíràn ẹwà wá sọ wípé pẹ́ṣẹ́ǹtì ó ń bá nọ́ọ̀sì sùn olùmọ̀ṣẹ́ǹtì bóòlù nọ́ọ̀sì múra bíbẹ̀ ẹ̀kọ́ wá tẹ̀lẹ̀ lẹ́ẹ̀mẹ́ ìgbà wọn ò ní torí ẹ̀sọ́ pé ọyá ìmọ̀ múra dáadáa wọn nínú ìtọ́sẹ̀ ẹ̀yìn ìmúra yẹn ìṣesí àwọn kẹfẹ́ rí wọn a máa kọjá àwọn èèyàn tábà ti fẹ́ ṣe tọlọ lójú ọ̀nà ọlọ́run ní tí ó rọrùn fún wọn ọlọ́run wá tún fi yẹn kún ṣe àgbẹ̀gbẹ̀ ń bẹ tí èèyàn bá rójú ọ̀nà ẹ̀mọ́ ńlẹ̀ tí èèyàn pinnu bó ni mo fẹ́ tẹ̀lé tọ́ta ń kọjú yàn tí èèyàn gbogbo ọ̀nà wọ́n da ọ̀pá lámbá ọ̀nà yẹn nítorí pé mẹ́tọ̀ na àìwàjà sábà di pé ojú ọ̀nà yẹn ló padà ń sí fẹ́ tọ̀ na ha ayé yàbùkúnà na tẹ̀bí ìwàjà wọn ò ní jẹ́ kójú pọ̀nà ni ó straight fọ́ wọn ò jọ wọ́ ó pass through stubbornness ó sọ́bà ó dàbí ìmọ̀

wàyàbògbò náà ẹ̀wà jẹ́ ẹ̀fẹ́ wáṣẹ́ ni àsìkò òun tó lọ kírun ọ̀pá ìbọ̀lọ́ lọ kírun ilé ìjẹ̀lú ní ọmọ àti ìjọba kan jẹ́ lóòótọ́ ló sì pò kéré ìjọba náà ayé àmọ́lọ́ gbà ìgbà sọ fún ìwé jẹ́ lọ kí gbogbo bá lọ́ta ìwọ̀n òyìn gbogbo bá mi náà àsòtọ́rọ̀ sí mi wàyàbògbò náà ìwọ̀jẹ̀ wọn ò ní jẹ́ kí tọ́lọ́ tó fẹ́ ṣe yẹ kó dẹ́mọ́ràn tí ìbá ti bọ́lọ̀ bá mú ìrìnlú anábíwa muhammad sallallahu alaihi wa sallam anábìnú yá ti alẹ́nàájú zaman asọ́bìrù aláàjì nìyí nínú riwaya mi alìmùtàmásìk bìdí nìyí kàlùkọ́bìrì aláìjà yóò lágbára débi wípé ẹnikẹ́ni tó bá fẹ́ tó ti tọ́lọ̀ ojú ọ̀nà ọlọ́run ló fẹ́ fi ṣe gbogbo tó fẹ́ ṣe ilẹ̀ yóò lè mọ́ bí ìgbà tí èèyàn bá gbọ́ òkú náà mú ló ṣe rí òkú náà rẹ̀ ló ń dòyàn lọ́wọ́ kò sí sọ́lẹ̀ tó bá ti sọ́lẹ̀ ọ̀sẹ̀ ìrẹ́lẹ̀ jẹmá bòlá ní lẹ́yìn ṣùgbọ́n tí ìyàn bá lè gbọ́ òkú náà rẹ̀ mú tó ń dòyàn lọ́wọ́ tó yàn sọ́lẹ̀ àìjẹ́lẹ̀ ṣùgbọ́n tí ìyàn bá ti sọ́lẹ̀ ìmẹ́lẹ̀ tá a bá wá gbogbo ṣe ní ẹ á sì gbogbo ṣe ní gbogbo ìrìn àjò tọ́pọ̀lọpọ̀ bá ìfagídírọ máa ṣàfihàn lọ́wọ́ ìfòkú ẹ̀rọ náà rọ àníjọba fẹ́ kàwé kẹsìn wá bọ́lọ́ wa àníjọba fẹ́ dépò àníjọba fẹ́ wáṣẹ́ káwọn bẹ́ẹ̀ ni oníkàlùkù ti ara rùn máa rùn máa nítorí àlìkìyàmà gbogbo tí wọ́n bẹ̀ mọ́ sọ́ọ̀lù ayé ayé ayé ayé ṣùgbọ́n ìtẹ̀ wá ń ronú ọrùn wo nígbà yín láàyè fún rárá ẹ má ọ̀rọ̀ tọ̀run débi bá ayé làwọn àkọ́kọ́ inú wọ́n fẹ́ràn lọ ẹlẹ́ẹ̀kejì àti bẹ́ẹ̀ bá ẹ̀fẹ́ ojú ọ̀nà kọjú ní tẹ́ bá tún ẹ̀ sílẹ̀ nígbà tí ẹ̀ bá ojú ọ̀nà yẹn wọ́n pa ọ̀nà wọ́n gba ọ̀nà yóò bàjẹ́ tó bá sọ gbé ẹmẹ́ ní ẹmẹ́ ṣe tó dáa ẹmẹ́ gbàdúrà wọ́n kàn gbé ọ lọ sọ sí nìkan ibi tó sọ sí ọ̀rùn ìyá ọmọ ìjọ ọbẹ̀ wọ́n ní gbogbo ẹ̀ ìtumọ̀ yàgbóná àìwàjà wọ́n ní gbogbo ẹ̀ wọ́n ní lọ́wọ́ ọlọ́run ọba ní àwọn tèfè ìdí ni ẹgbẹ́ ìfìmọ̀ tún mọ́tọ́lọ̀ ní ọ̀wọ́ ìlú lè gàfèrè wọ́n bá yé jẹ́ púpọ̀ wọ́n sì kó bá àwọn ìlú pọ̀ ọlọ́run wá ìlú yóò máa jẹ́ ti wọn níbi ìgbà tó lé yọ̀bẹ̀ ìgbà tó fún wọn bá yé jẹ́ wọ́n bá gbàgbọ́ àwọn ènìyàn jẹ́ wọ́n bá dáadáa jẹ́ máwọn èèyàn lára ọlọ́run ọba fi sọ pé wáyà gbogbo ní àárín wájà أولئك في ضلال بعيد Ọlọ́run ní gbogbo wọn wọ́n ti wulẹ̀ tí wọ́n gbáyé rùtù kí wọ́n máa ń ṣe yòdòyòdò nínú ọ̀rọ̀ ayé Ọlọ́run ní ẹ̀mẹ́jọ tàyí jẹ ọ̀pọ̀ ìyáwà. Ọlọ́run bá ní wọn ò sí lójú ọ̀nà.

ẹwà máa wò pé bí bá ń rìn báyìí lọ́mà gbọ̀n jẹ̀jẹ̀ ní kò sí wọ́n ti rẹ̀ lọ́mà gbọ̀n jẹ̀jẹ̀ báyìí ẹ̀mí ọ̀nà sí alára gbogbo àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́ bá fi hàn wá láyé ámbẹ̀lẹ̀ tàbí kó tó dàbí àná ojú ọ̀nà àlù ni wọ́n wà jẹ̀má gbogbo tọ́mọ ẹ̀yẹ fẹ́ torí ẹ̀sẹ̀ lọ o fẹ́ lo ẹ̀hẹ́ tó bá ní tán sílókù o fẹ́ tó bá kọ́ tán ó fẹ́ ọkọ tó bá gun ọkọ tántìlókù ọkọ̀ wọn tó tàwa jẹ ní èjì nǹkan náà bọ́dì náà ń ṣe ń padà ọ̀pọ̀lọpọ̀ nílé gbogbo ẹ̀wọ̀n mọ́pọ̀lọpọ̀ èjì kan ẹ̀fẹ́ ìlà èjì rẹ̀ náà ló wà nínú ẹ̀ wà mọ́sù rẹ̀ náà ló wà nínú ṣùgbọ́n náà ní nínú ogun gbogbo èyí na nígbà ọba lelelelelele ndị ọka tí sábà wà lọ

tí ó dá àwọn nǹkan tó lè sun amọ́ lọ́wọ́ kò sí kò sí yẹn bẹ́ẹ̀. láti ẹ̀ ní ìjọba wọ́n ní wùzára wà mínísírì tó ní ṣe pẹ̀lú religious affairs kò sí ìrìnsí. ṣùgbọ́n ń lọ́jọ́ mẹ́sàn ọlọ́run táàtì ẹ̀ ló máa gba àwọn èèyàn lọ síbi ọ̀run kò ní sí. tọ́ba ti wà náà ẹ̀ tọ́ ìdíkọ́tò ayé náà tún ni yóò sì borí sọ́nà tó látara àti ẹlẹ́yìn gbogbo ẹni táwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yẹn bá ń bẹ lára ẹ̀ nínú ìròyìn àwọn àgbà kèbèrí níwájú ọlọ́ni tífẹ́ ayé bá ti nà mọ́yàn lẹ́bí jú ẹni obìnrin ìfẹ́ ayé mi ò lóbìnrin mi ò gbọ́rọ̀ kọ́kọ́ ẹ̀lẹ́nu mọ́ rẹ̀ sí náà bá jí lójúmọ́ ó ní ní aláàtúgbọ̀mọ̀ wọlé obìnrin nù please àwọn sẹ́mínà nìyẹn o nípa entrepreneurship ìrọ̀lẹ́ tó bá wake láàárọ̀ tó gbà láti di mẹ́rin tí gbẹ́ tó tó tó wọ́n wọlé sábà kí ọpẹ́ sóò jíire sọ́kò jíire ẹ sọ pé ẹni tó wọ́n fi lè tó kírun àṣùgbà ayé ayé ayé ayé ayé ìyàwó òná ní ọkọ ọkọ òná ní ìyàwó ẹ̀ ọmọ òná ní òbí ìjọba òná ní wágbà àwágbà òná ní ìjọba nítorí kálukọ́ bá ká ti ráyé kódà kẹ́mì ó lọ sí i àwọn èèyàn ń dá ọkọ̀ lọ́nà tí ọkọ̀ ó tàkìtì wọ́n ju lójú ọ̀nà lójú ọ̀nà tọ́pọ̀ ó sì tàkìtì tẹ́ àwọn èèyàn wà ní ẹ̀jẹ̀ báyìí àwọn ó sì lọ́mọ owó lápò àwọn náà ìsábàbí fún wọn ó dẹ̀ lọ́mọ kó dápò àwọn ọ̀sán nítorí náà àti nítorí ayé náà ẹ wá wo mi ká ti fáàrà gbígbìn ayé sẹ́mi àwọn ọmọ látòkó láti inú oyún antinata láwọn òṣèlú bá lọ ọmọ ni àròlé òyìnbó ọmọ ah, ìyá dọ́tọ̀ ìyá president àwọn ìyá kiri èyí ah, kó mọ̀ òdí ìdáyé kì í dẹ̀ ṣe wípé bá lórí sọ́lọ̀ náà ní ọgbọ́n gọ́ọ̀nà nílé torí ayé òkú tó bá di gọ́ọ̀nà olówó Islam ò ní àní dé ẹ̀fì Ọlọ́run bóyá tó Ọlọ́run ìyá nọ́ọ̀sì tó bẹ́ẹ̀ sì ni ayédẹ́dọ́ fún rẹ̀ òǹgá sọ pé tàjẹlò wọ́n náà sọ pé tàjẹlò tó látara àdéré ilé bí àwọn agbègbè nìyẹn wọ́n fẹ́ràn ayé púpọ̀ jọrun lọ gbogbo àwọn sísẹ́mù ìgbáyé wa ìwọ náà kíyèsí lifestyle rẹ ayé ayé ayé ayé dákan náà ó ṣe gbogbo àwọn tó tún fẹ́ ṣe ìwọ ló tún gbogbo tù mùsùlùmí náà yọ ìwọ náà ló ń gbógun ti pé kò sáyé ládùúgbò bó bá tó wá bọ́ sí gbá táwọn èèyàn ò tún gbà fún ọ ó wàá mẹ́tọ́ ọ pé ẹ̀fìn wọn lẹ̀ á lọ dúró dè wọ́n wájú gbogbo àwọn tó bá ti láwọn fẹ́ ṣe nǹkan báyìí níbẹ̀tì á lọ fi sínú òfin pé ẹni tó bá ti ṣe báyìí kò ní láǹfààní kan wọn wọ́n lọ sí bọ́ọ̀lù ènìyàn lẹ́yìn pé ẹ̀ẹ́kẹ̀dẹ́gbò ni wọ́n jọ bí ìgbà tí olùsọmọ nàìjíríà ló ṣe kéde ìjáfọ o lẹ́tọ̀ torí igbó sẹ́sùn ẹ̀sùn wọn lẹ ọlọ́run ní ń pín nǹkan tó bá pé ti ẹni ìwọ̀n bẹ́ẹ̀ tó ṣe ìgbà máwọn tí tẹ̀sí lọ́wọ́ gbẹ̀kọ̀ rẹ̀ kọjá máa lọ́wọ́ ṣùgbọ́n làwọn bá ní pín tí òun wọn ni ṣùgbọ́n bá ṣe ti ti ti tó náà jẹ́mọ́ àwọn tó kú rí tiwọn náà bẹ̀rẹ̀ nínú àwọn tó wọ́n ti ṣe tọ́lọ̀ náà so látara adé ìròyìn àwọn kèfèrí lọ́lọ́rùn ìfowó àyè látara ìfẹ́ ayé àti tọ̀run lọ abẹ́rẹ́ ọba ni tó bí ẹ̀kọ́ mọ́lẹ̀ sànú wọn mọ́jà á gbé ìfẹ́ ayé lẹ́mìí ìgbàgbé àmàlà rahmatu iya arhamar rahimin